nídìí kọjá kó ń lọ sọ. torí ẹ báwo wá ni Aisha radiyallahu anha nígbà tó gbọ́ àdéhìí àdéhìí Abdullahi bin Umar ni radiyallahu anhuma ó ní bó ni abdullahi bin umar ó sì sọ pé anabi sọ bẹ́ẹ̀ nígbà tó lọ́wọ́ bá sọ pé wala taziru waziratun wizra ukhra ara ẹrù ẹ̀ṣẹ̀ kan onírú ẹrù ẹ̀ṣẹ̀ lomi wa laysa lil insani illa ma sa'a èèyàn onírú ẹ̀ṣẹ̀ rẹ̀ kan àfi lórí tó bá ṣe wa anna sa'yahu sawfa yura thumma yujzahu jazaa al-awfa báwo lẹ́sìn wá sọ pé yóò jìyà lórí ẹ̀kúntẹ́ lomi sùn tí èso lónìí fún wọn sùn. sọ pé bẹ́ẹ̀ ni eléyìí ọ̀hún sí Aisha ni ọwọ́ àwọn ọba tó bá hàn sí kálukú náà ni ọmọ sọ torí pé nínú tí kò kò náà wa an taqulu ala Allahi ma sọ nípa ọlọ́run tẹ́ ẹ bá ọmọ nípa pàdésì wa ó sì ń bẹ nínú àwọn àdésì mi náà tí Aisha ọmọ ẹ ó tó bá sọ fún lóru fún ọ anabi sì tọ̀ lóru gbogbo gbà ni Aisha ọmọ àtẹ̀lé anabi jáde yìí gbogbo gbà ntọ́ bá hàn sí lọ́mọ gbogbo wa náà mélòó la mọ̀ nínú níta àmọ̀ lọ́pọ̀ jù ní àbí ìta àmọ̀ èyí tá àmọ̀ lọ́pọ̀ jù èyí tá àmọ̀ lọ́pọ̀ jù olódo ni wá kọ́lọ́mọ bọ́ dàkú kọ́ sànù wá ni tó ń torí délé ilé ìjọba wọn. torí a sọ pé èèyàn ní irú ẹrù ẹsẹ lómìn àyàfi òkú tí wọ́n bá sun àsunkù lẹ́yìn rẹ̀ yóò jìyà rẹ̀ yóò jìyà rẹ̀ nù sàárè rẹ̀ torí rẹ̀ ẹ fẹ́ràn rẹ̀ o lásìkò tẹ́ ń sunkún pé torí gbókú ẹ fẹ́ràn rẹ̀ ń kó bá mi o yọ mọ̀ pé àṣekà ni ẹ̀wọ̀n tẹ́ ń kó bá mi báyìí ní ìsìn. bákan náà nínú tí òótọ́ kẹ́sí òun náà ni kéèyàn máa síra rẹ̀ lábàrà kó máa fẹ̀wù yamára rẹ̀ lọ́rùn kó máa sọ̀sọ́kúsọ kó máa wíwèé kówèé dùrúkọ Ànábì sallallahu alayhi wa sallam ó kò sí nínú ìjọ mi o ẹni tó ṣe kó ti torí gbàdán òde báwọn ọwọ́ abẹ́rẹ́ sí síra rẹ̀ lábàrà ọbẹ̀rẹ̀ sí fẹ́ wùyà mọ́ra rẹ̀ lọ́rùn ọbẹ̀rẹ̀ sí ní sọ̀sọ̀kúsọ ìlú ìtàn máa sọ láyé ojú alimami Bukhari àti Muslim ló gbà dídì ìjáde nínú tí òtútọ́ kẹ́sì onáníkẹ́ lọ fárí yín kọ́ máa dá pandara kó lè bá a dá màá kó kúkú fún yín eléyìí ọ̀tọ̀ nínú òfin Ọlọ́run bá wa ọ̀tọ̀ nínú òfin Ọlọ́run kéèyàn lọ fárí àbíkọ́ lọ fá gbogbo ara rẹ̀ nítorí kó kúkú bákan náà kọ̀tọ́ nínú òfin ọlọ́run kéèyàn dààmú rúmọ́ra rẹ̀ lórí láti sàmì kókùkù fún kọ̀tọ́ nínú òfin ọlọ́run ọba wa ọ̀nbẹ nínú àwọn èèyàn ẹni tí ó ti torí kókùkù fún tí ó wà dààmú gbàsì yọ sọ̀rọ̀ gbà rẹ̀ lẹ̀ ah masha allah la quwwata illa billah ẹ ti fi irun gbà lẹ̀ yóò ní ah rárá okú tó kú fún mi ni ok tó bá ti di kan gbàgbé yọ fà dànù eléyìí ò sí nínú ní ti islam gbà fún wa bákan náà nínú tí a tún gbọ́dọ̀ ṣọ́ra fún a máa kéde ama máa pariwo a máa polongo a máa lukuru kanu rédíò tẹlifíṣàn pé kí gbogbo ayé gbọ́ wọn mà gbígbé ẹnìkan kú ọ̀tọ̀ ètí sẹ́ríà tó farama oníkéko burúkú ẹ̀ sọ fáwọn èèyàn wọn mọ̀ pé lágbájá kú kó lè bá péjú pésẹ̀ síbi àti ṣe sọ̀látùl jánásà sí lára àmọ́ kìí ṣe pé torí kí wọ́n lè bá a mà àwọn lọ tẹ pépà òbí tuárì àbí kìnnìkan kò sí nínú ìjẹ́sìn Islam tó gbà fún wa ìdí nìyí tófi jẹ́ pé ó wá látọ̀dọ̀ Hudhayfa ibn al-Yaman radiyallahu anhuma ó ní tí mo bá kú ẹ má jẹ́ kẹ́nìkan kan gbọ́ o tí mo bá kú ẹ má jẹ́ kẹ́nìkan kan gbọ́ o fa inni sami'tu an-nabiyya sallallahu alayhi wa sallam yanha 'ani an-na'i torí mo gbọ́ta nàbí sallallahu alayhi wa sallam kọ̀ fún wa láti máa kéde gbìyànjú Ibn Mas'ud radiyallahu anhu òun náà sọ bẹ́ẹ̀ mo bá kú ẹ má kéde o má jẹ́ kẹ́nìkan mọ́ o pẹ̀lú ọgọ́ta ní bisimilá àṣìlá ni ẹ má kéde ẹ má jẹ ẹ má má kéde pé èèyàn kú ẹ kàn sọ fáwọn èèyàn kó lè mọ̀ kó wọn ṣe solatul janaza sí lára ni so eléyìí jẹ́ báwọn bákan náà ibi tá a ti rẹ́rìí eléyìí òun náà ní ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ sí an ọba alẹ́ Habasha bàbá yìí jẹ́ mùsùlùmí ó sì ń ṣẹ̀mí láàrin àwọn nasara àwọn nasara ọ̀ma anabi wa kéde fáwọn sàhábà kọ́mọ ya yín o anajashi nílẹ̀ abasha ọ̀sálàìsì ẹja àdìka ṣe sọ̀láàtì sí lára anabi sì ṣe sọ̀láàtì sí lára tẹ̀wọ̀n ó kéde fún wa ma wípé ẹnìkan ṣaláìsì bẹ́ẹ̀ náà ni anabi sallallahu alayhi wa sallam ọ̀sàfẹ́kù arákùnrin kan àbárabìnrin kan bẹ́ẹ̀ ládé fi wá gbà kan lọ́kùnrin gbà kan lóbìnrin wọ́n ní ma tọ́jú mọ́sálásí anabi muhammed sallallahu alayhi wa sallam kẹ́bọ́sí wa nù sàhíhì muslim anabi wa sàfẹ́kù rẹ̀ wọn ni lágbájá ń kọ́ wọn ni à ọmọ ti sáláìsì ẹ ọ sáláìsì wọn ni halla adantumuni ìsẹ̀yìn kí ló dé fún mi aha kí ló dé tẹ̀ sọ fún mi ibẹ̀ láti rí i pé kò burú ká kó lè bá wa kópa nínú àti ṣe sọ̀látù janaza sọ̀kù lára eléyìí jọba mọ́ tá a bá kú báwo la ṣe mọ̀ pé eléyìí o ikú rẹ̀ dá o àtúbọ̀tán tó dá lọ́ba lọ kíláàrì tá a fi mọ̀ pé eléyìí àtúbọ̀tán rẹ̀ ọ̀dà ikú rẹ̀ ọ̀dà yọ̀ọ̀bà dáadáa pàdé alákọ̀ọ́kọ́ nínú nǹkan tí ń tọ́ka sí pé àtúbọ̀tán dáa òun náà ni anọ́tọ̀bi ṣahadẹ́tẹ́yìn ẹ̀ńdẹ̀l mọ́wùt kéèyàn sọ pé ashhadu an la ilaha illallah wa anna muhammadar rasulullah nígbà tí kú dé àbíkọ́sọ la ilaha nígbà tí kú dé àmì pé àtúbọ̀tán rẹ̀ dáa kọ́nà ọba dàpọ̀ kó fún wa sọ. ẹlẹ́ẹ̀kejì nínú àmì òun náà ni pé kẹ́ni tó kú kún ó rí ogún ní iwájú rẹ̀ ẹni tó kú yìí kún ó rí ogún níwájú rẹ̀ àmì pàtùbọ̀tán dání gẹ́gẹ́ bó ṣe wá nínú àdìsá nàbì sallallahu alaihi wasallam wípé al-mu'minu yamutu bi'araqil jabin mọ́mìnì máa kú pẹ̀lú ogún níwájú nínú àmì tí ń tọ́ka sí pé àtúbọ̀tán dáa fókù ọ̀nà ni alimọ́wútu laylatal jumu'ati aw naharaha kéèyàn kú lóru àbí ọ̀sánjọ́ jùmọ̀ ẹni tó bá kú lóru àbí ọ̀sánjọ́ jùmọ̀ ó wá nínú àdìtà nàbì Muhammad sallallahu alayhi wa sallam ó ní ma min yamutu yawmal jumu'a aw laylatal jumu'a illa waqahu Allahu fitnatal qabr mùmínì kan àbí mùsùlùmí kan ò ní kú ní òru àbí ọ̀sánjọ́ júmọ̀ àfi kọ́ lọ́wọ́ bọ́ọ̀là níbi fìtínà sáré eléyìí nínú àmì dáadáa ni ok ìjọ júmọ̀ yẹn a ti mọ̀ èwo wà lóru júmọ̀ ìjọ wo lóru júmọ̀ ìyẹn ni pé tí ilẹ̀ bá ti sún lọ́jọ́ alhamis tí ilẹ̀ bá ti sún lọ́jọ́ alhamis òru júmọ̀ ha tíyẹn bá wá kú ní ọ̀sán alhamis fẹ́mi pé nǹkan tó ń sọ lọ́la yìí kò sí fóun àmọ́jọ́ júmọ̀ àni wọ́n sin só lè bọ́ lọ́wọ́ fìtínà sáré sísìn sin ní ọjọ́ júmọ̀ ni wọ́n ń sọ ni àbí kó kú lọ́jọ́ júmọ̀ kó kú lọ́jọ́ júmọ̀ ìyẹn ni pé tí wọ́n bá sin lọ́jọ́ júmọ̀ tí ó sì kú lọ́jọ́ júmọ̀ ọ̀la yìí ò ní jẹ́ tiẹ̀ ọwọ́ kú lọ́jọ́ júmọ̀ yawmul ahad la tó sin sọ́lá yìí ó jẹ́ tiẹ̀ àbí ò ní jẹ́ tiẹ̀ yọ jẹ tiẹ̀ nítorí pọ́jọ́ olóku yọ wọn jùmọ̀ kí ló dé tẹ̀yìn náà tó á lọ láàgán tí ìdí pàtàkì bá wà òbúrò pé káyé pé ìgbà tí mọ́tò gbà á tètè mà jọjúmọ̀ àmọ́tò gbà ló ti sẹ́láìsì yọ wọn ahad látó wọn là lọ gbèsè fẹlẹ́yìn sí wàhálà mẹ́ eléyìí ọjà ti gbogbo ẹni tó bá fi ṣe kò ń gẹ́ pé kó kú ní ọjọ́ jùmọ̀ àbáwọ̀ ó kú lọ́jọ́ jùmọ̀ kò túmọ̀ sí kó para rẹ̀ lọ́jọ́ jùmọ̀ torí pé ẹni tó para rẹ̀ lọ́jọ́ jùmọ̀ yóò jẹ ìyà ẹnikẹ́ni tó bá fọwọ́ ara rẹ̀ para rẹ̀ nínú hadith irun tó fi para rẹ̀ lọ́nà fìfì àjẹ́ nínú náà jahannam ọlọ́run bọ́ dáa sànù wa. bákan náà aṣahada kéèyàn kúkú ikú ṣahidi ó kú ogun àti fẹ́ gbẹ̀sìn ga eléyìí àtúbọ̀tán rẹ̀ dá o wala tahsabanna alladhina qutilu fi sabilillahi amwata bal ahya'un 'inda rabbihim yurzaqun ẹ má rò kókù ni wọn àwọn ẹni tí wọn pa sójú ogun àti gbẹ̀sìn ọlọ́wọ́n bàgà alààyè ni wọn ọ̀dọ̀ olúwa ẹlẹ́dàá wọn ni wọn wà títí rọ̀ wọn lọ́rọ̀ torí ẹ̀ iná ni ونفخ الصور فصعق في السماوات والأرض إلا من شاء الله لا بتفسير إلا من شاء الله الشهداء pé àwọn ẹni tí wọ́n ń pa sójú ogun yìí wọ́n èso gẹ́gẹ́ bá yà kúránì ti ṣe sọ ìgbà tó lọ́n bá pa gbogbo àlàyé tó pa wọ́n nu tí wọ́n kú àwọn ṣèwádà ń bẹ́ẹ̀ nu ẹni tí ò ní kú eléyìí tẹ́ bá wọn ẹni tó bá kúkú ṣẹ̀yìn ní àtúbọ̀tátọ́ dání bákan náà tí ìgbóná bá ṣẹlẹ̀ ìgbóná ṣẹlẹ̀ lùkà ìgbóná lọ́wọ́ apáyàn àmì pàtúbọ̀tán dání bákan náà ẹni tí inú rún pa àrùn inú ló ṣe tó fi kú àmì gbàtúmọ̀tàn rẹ̀ dànù pèsè kíkọ́ lọ́mú àṣejù o tọ̀ bákan náà ẹni tó ṣe pọ́tẹ́rì sínú odò ẹni tí àlàpà wú pa àmì gbàtúmọ̀tàn dànù torí pé gbogbo wọn ni wọ́n pè ní shahid nínú sharia islam gẹ́gẹ́ bá ti ṣe tọ́ka sí bákan náà obìnrin tó kú lásìkò tí ń rọbí lọ́wọ́ àmì gbàtúmọ̀tàn dànù kò túmọ̀ sí kọ́ ọmọ lọ sí ètò torí pé ọ fẹ́ kúkúrú eléyìí so bákan náà ẹni tí ilé jó pa gbogbo àwọn eléyìí nínú àmì pé àtúbọ̀tán dànù ẹni tí ń dáàbò bo dúkìá rẹ̀ lọ́wọ́ ẹni tó fẹ́ gbà tó ń wá ṣekú pa àmì pé àtúbọ̀tán dànù wọ́n sọ pé àdàbí sọlá àdìsọ́lá nítorí tó bá fẹ́ gba dúkìá mi sí kí n fún anábì ni máa fún tó bá fẹ́ gba túláàsì kọ anábì ni máa fún tó bá dojú ìjà kọ mi kọ dojú ìjà kọ tó bá ṣekú lọ pa mi kọ ọ wà lùjẹ náà tó bá ké mọ pa kọ anábì ni ọwọ náà so bákan náà àwọn eléyìí wọn bẹ ẹnu tó ń tọ́ka náà tí ó wẹ òkú o lani ó wẹ òkú ẹni tó bá mọ̀ nípa bá ń ṣe ń wẹ òkú jù ni nínú àwọn èèyàn ọmọ nípa sunna bá ń ń wẹ òkú jù nínú àwọn èèyàn àwọn èèyàn kìí gbogbo èèyàn èèyàn tó ṣe fọkàn tán kìí ṣe gbogbo èèyàn dáadáa tẹran náà lọ yẹ kó lọ wẹ òkú wa torí ó ṣeé ṣe kó daṣọ pa lójijì anabi sallallahu alayhi wa sallam lásìkò tó nǹkan pọkọ àkúlọwọ ọmọ rẹ̀ Fatima radiyallahu anha wọn wọlé wá bá anabi sallallahu alayhi wa sallam oríkọ anabi sá ń laagun gan ni anabi wa máa sọ kan wọn rẹ sómi anabi wa gbé sójú lẹ́ẹ̀mẹ́wàá tó bá ti gbé sójú tó bá pẹ́ tó di pé kò rí mímí dáadáa tí ò lè mí dáadáa mọ́ yóò tún yọ kó o so wọn wá rí bí sásì ń làgùn tí wọn sá ń fa sọ yìí nù náà ìwọ bàbá mi ìwọ bàbá mi ó ní ó lọ̀rọ̀ tí wàá jẹ báyìí anabi ni ẹnìdàlẹ̀ mọ́wùtì la sakarat dájúdájú ikú ní ìdààmú dààbò tí máa dààbò yẹn torí ẹ ó ṣe ṣe kó jẹ pé lómi kò so pa wàláhì àsìkò tí kò mú lọ ló so pa ó ṣe é ṣe wà lára rẹ̀ pé tó bá yẹ lóhùn àfàwọn ìyàwó rẹ̀ kò sẹ́ni tó mọ̀ nígbà tí ọba wọn fi sílẹ̀ fún tata tẹran pé kọ́ wẹ̀ bóun ni ò sì ní jẹ́ pé tiẹ̀ ni wọ́n fi ń tàwé rò yìí bóun ni ò sì ní jẹ́ pàṣírí rẹ̀ tú síta. akramakumullah ọ̀nbẹ nínú àwọn èèyàn tó sọ pé tí wọ́n bá ń wẹ̀ tí wọ́n bá ń wẹ̀ ó lè yí padà lọ́wọ́ wọn kó ti di pé ó wà dáadáa ó sì lè yí padà lọ́wọ́ wọn lójijì ó dàbí ẹni tó ṣe pé iná wì. so sáà lè panu mọ́ ṣé kò ní máa kò ní máa ń wí gbàdó lẹ́nu wa pé sọ mu èèyàn fún ọgbọ́jà rẹ̀ bí wọ́n mọ̀ ń parí ọ̀daràn ni ẹni tó bá lè sọ ẹnu rẹ̀ ó sì ń bẹ nínú àwọn èèyàn ẹni tó sì pé gbà tí wọ́n ń wẹ̀ lọ́wọ́ yẹn láì tí ì fi lọ́fíńdà sí lára gbogbo ọwọ́ gbogbo àyè yẹn yóò kún fún lọ́fíńdà ni áá ń bọ lọ́fíńdà ti wá àmà ó lè jẹ́ pé onílara lẹni tẹ́ ní kọ́ wẹ̀ kò ní sọ fáwọn èèyàn afẹ́kẹ́ sọ́ọ́rù ilé ń fáwọn èèyàn kò ní sọ kí ni tí wọ́n á máa sọ kí ni tààní sọ̀sẹ́ mọ̀ kí lára wà ha torí ẹ̀ wọ́n ti sọ yìí pé ẹni tó kọ́kọ́ mọ̀ nípa bá a ṣe wẹ̀ kú torí kìí ṣe àwọn èèyàn àwọn èèyàn èyí ṣe gbogbo ẹni tí wọ́n mọ̀ ń pa nǹkan ni wọ́n sọ pé mọ̀ ń pa rẹ̀ torí pé wọ́n sọ́ra fún tìjú kí ojú ó sì tìyàn láyé ó sàn ju kó tìyàn lọ gbangba kìyàmù òkúkú nìsín gbogbo wọn kàdé ni wọn láǹfà náà gbogbo àwọn ẹjọ ń bọ láti bẹ̀rẹ̀ o ọ̀kan lórí láti bẹ̀rẹ̀ ọ̀kan lórí ọ̀rọ̀ àpótá bá fún mi sanya fẹ́ bá fẹ́ tábà fún wa bóla bóla máa sà nìyẹn sábà gbẹjọkọ yàrá ni gbẹjọkọ èèyàn bíi mẹ́fà ọ̀rọ̀ wọn sì polisi mẹ́fà subhanallah alazim sí àwa yẹ ká fi òkú sílẹ̀ fún experimental work òkúkú yẹ ìgbàdo káàárẹ̀ ìkànnà èsì ìkọlọ́ ẹ̀kẹ́ kọfí kúrú bí wọ́n ṣe wẹ̀ òkú ti wà wájú yín báyìí ẹni tó ti perfect lọ́yẹ̀ ká ṣe kí ni ká pè wá torí ẹ yóò nímọ̀ nípa rẹ̀ yóò sì jẹ́ni tó ṣe fọkàntán tá a bá tiẹ̀ rí ẹnìkan tó dúró dọ́gba tí gbogbo nǹkan yìí pé sára rẹ̀ tọ́jọ́ kan nínú fámílì òkú kò lọ dáa jù torí pé anabi Muhammad sallallahu alayhi wa sallam ní ìgbà tó ṣaláìsí Ali ibn Abi Talib òun àtàwọn kan nínú fámílì anabi sallallahu alayhi wa sallam bíi Al-Abbas tó àbúrò bàbá anabi àwọn ni wọ́n wẹ̀ anabi wa Muhammad sallallahu alayhi sallam sẹ́mi pé Aisha ó ti sàárẹ̀ rí tánà bí sọlá àṣẹ náà sọ pé kíni ó ní ọ lára tọ́ ọ bá kú síwájú mi ẹbẹ́ nu kí n wẹ̀ ọ́ ni àìsà ni bẹ́ẹ̀ ni tí wọn náà bá kú síwájú mi ẹbẹ́ mi ní wẹ̀ ọ́ àìsà wa sọ lẹ́yìn ọ̀rẹ́ pé ah, àwọn ọkùnrin borí wa wọn borí wa má nàbí lọ́wọ́ ni tí ó bá jẹ́ bẹ́ẹ̀ àwọ àyàwó ànábì làbáwé ànábì sallallahu alaihi wa sallam tọ́ Ali wọn ṣe nǹkan yẹn àyàfi tó kù bá fà sọ́lẹ̀ tó bá ní lágbájá ni kọ́wọ́ ẹ̀mí ti máa ń bẹ láyé jọ́ tí mo bá kú tòun náà láàfin ilẹ̀ tá a jọ wẹ̀ àìjẹ́bẹ̀ o tí o bá sàsọ́lẹ̀ pé lágbára ni kọ́wẹ̀ mi fámìlì rẹ̀ ni nínú fámìlì náà ọkàn wọn jura wọn lọ bàbá bàbá tó bí ẹni tó kú yìí tó bá ṣe pọ́kùnrin ló kú bàbá ni ọ̀wẹ̀ o tí o bá sí bàbá ìgbà náà lọ́kàn bàbá bàbá lẹ́yìn náà lọ́wọ́ kan àwọn ẹlòmíì bí wọ́n ṣe kan òkú sí bí wọ́n ṣe kan òkú sí nínú àwọn asabatuhul muta'assibuna bi anfusihim nínú àwọn mọ̀lẹ́bí rẹ̀ lọ́kùnrin tó ṣe pé tí a bá fẹ́ pín dúkìá tá a fẹ́ pín ogún ẹnìkan ni wọ́n tó jẹ gbogbo dúkìá rẹ̀ so ìyẹn ni pé lẹ́yìn bàbá bàbá àwọn eléyìí látọ̀ lọ nínú wọn ni àwọn ọmọ ìyá rẹ̀ tọ́jú jẹ́ bàbá kan náà màmá ọmọ ìyá rẹ̀ tọ́jú jẹ́ bàbá kan àwọn àbúrò àtẹ̀gbọ́n bàbá rẹ̀ àtàwọn ọmọ àwọn ọmọ ìyá àtàwọn ọmọ àwọn àbúrò àtẹ̀gbọ́n bàbá wọn